Otasansan rédíò and TV. Sanwó-Olú máa sanwó Èkó lọ ìwọ ni ìlú yàn ní gómìnà ilé-ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti fi ìdí ìdìbò tó gbé Babájídé Sanwó-Olú wọlé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó múlẹ̀ tìlú dìbò yàn nínú ètò ìdìbò gómìnà tó wáyé lọ́dún 2023 lọ́jọ́ ẹtì ọjọ́ friday ọjọ́ kejìlá oṣù kínní ọdún 2024 ni ìgbìmọ̀ onídàájọ́ nílé ẹjọ́ gíga tó ga jù lórílẹ̀‐èdè nàìjíríà gbé ìdájọ́ kalẹ̀ wọ́n ní babájídé sanwóolu ní gómìnà ìpínlẹ̀ èkó tí ọbáfẹ́mi hamsat sì wà síbẹ̀ gẹ́gẹ́ bí igbákejì gómìnà tìlú dìbò yàn nípínlẹ̀ èkó ṣáájú ni ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ́kọ́kọ́ ti pa obì tó yọ àbìdún àwọn ẹ̀sùn tí olùdíje sí ipò gómìnà ìpínlẹ̀ èkó lábẹ́ ẹgbẹ́ òṣèlú labour party ìyẹn gbadebo rose fífọ̀ àti olùdíje lẹ́gbẹ́ òṣèlú pdp abdulazeez adẹniran jandor tí wọ́n gbé lọ síwájú ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn sì dá àwọn ẹ̀sùn e tí àwọn olùdíje méjèèjì yìí tí wọ́n gbé lọ síwájú ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn nígbà náà èyí ò ló mú kí àwọn méjèèjì kí wọ́n mórílé ilé ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè nàìjíríà ní báyìí ilé ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè nàìjíríà ti wá pàṣẹ wípé kí sanwó-olú kó máa sanwó ìpínlẹ̀ èkó lọ gẹ́gẹ́ bí gómìnà tìlú dìbò yàn lábẹ́ òfin. oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti wá ń kí gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwó-olú kú oríire bí ilé-ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè nàìjíríà bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ tí wọ́n pàṣẹ wípé òun sì ni gómìnà ìpínlẹ̀ èkó wípé kọ́mọ ṣe ìjọba lọ.